abáfẹ́ nínú gbèsè ayé lọ́kọ̀ọ́láyà tó dùn tó láàrin ẹja lọ ẹja tí àdínẹ́gbà Muhammad sọlá àtàlà ẹja fi ṣe róòl mọ̀dẹ̀. ìṣẹ́lá àwọn ìyàwó wa a ní láti rẹ̀sìpẹ́ǹtì àwọn gbólóhùn kan wà láàbọ̀dọ̀ bọ̀ lù fáwọn ìyàwó wa irú àwọn gbólóhùn yẹn tẹ bá ń lò náà ó lè wọ́n jẹ́ kí àwọn ìgbẹ́ fún náà ah, kúrò wọ́n yẹ kí wọ́n sọ pé ah ìwọ́n ní kúkú ìgbà òfòrò ní pípa sínú lẹ́yìn ni ah àgbákò yé ah, ah, ah, ah. èèyàn ní máa sọ bẹ́ẹ̀ fáwọn ìyàwó yìí but obìnrin gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ yìí àwa náà gbọ́dọ̀ wà ràn lọ máa dé lọ́la o wọ́n ti mọ̀ pọ́kùn fẹ́ dé palẹ̀mọ́ ní olè inú lé nìkan kọ́ ìwọ obìnrin fún rẹ̀ gan tún rẹ̀ ìyìn tó dé sọ́yìn pé tẹ́ bá dé báyìí sẹ́kọ̀ọ́ wo lé tún lé sẹ́ẹ̀tì lọ tún lé sẹ́ẹ̀tì gbẹ́dúró yẹ́ẹ̀sì tẹ́lẹ̀ kọ́pọ̀lọ́ ti mọ gbódúgbọ̀ láti ìtàlẹ̀ tẹ́lẹ̀ ọpọlọ ìyàwó ṣe kí ni akọ wálẹ̀ tọ́lọ̀ bá tún ṣe bí abáwò ti nílá dúgbò wa láti ọdún kan níbi tàbí náà kó tún epo sí jẹrẹrétọ̀ tó bá ti bó ti kú wọn náà àtẹ́fẹ́ wọlé kó tún tan jẹrẹrétọ̀ kalẹ̀ kó tan fáàn kí ilé ti ọkọ̀ mọ tutù àbẹ̀ gbóòrùn yẹn jẹ́ mú yẹn ti ń lagún yẹn ti tẹ́tí wọ́n túbọ̀ pé àà ah, mú lọlé tẹ́ wọlé tí ó gbẹ tutù tí ó gbẹ oníyàwó kó wálẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn pé àwọn ogun lójú lé tẹ́ obìnrin jẹ́ ti aláti pẹ́ ń bọ̀ náà òun náà ti lọ tún un ṣe ó ti lọ wẹ̀ ó ti lọ múra ẹ tún wòyàwó yìí náà òun náà tún sẹ́ẹ̀tì láti kí ni láti òkè délẹ̀ ẹ̀sùn ọ̀nà kan lọ́sàn lẹ́nà òun alábàáríkà náà bì so àmọ́ àwọn ẹ̀kọ́ tí sún náà kọ wà ní ó pọ̀ lórí ìtẹ́rí nìkan lọ pé bá ti wá ń gbọ́ ọ̀rọ̀ anẹ́gbà Muhammadu sọ̀rọ̀ àtúnà lẹ́sìn máa rí ṣẹ́rí láàrin àwa àtọ́kọ àtìyàwó ah! àwọn kìíní kan bẹ ta máa ń fà ní ijú tó yẹ pé kálábá máa ń rí súnà lẹ́bùà Muhammad kọ ni wà láì kò ní mọ̀ sí dáa kò ní mọ̀ sí kí láti jọmọ́ kò ní mọ̀ sí dáa a máa rí nǹkan anábìsọ ẹ̀yìn náà wò anábìsọ wà àtúnà wọ́n sọ bá lẹ́nu kiri àgbáyé tí wọ́n wá báyà láì sọ́jà láàdá ẹni tí anábì bá wà nílé kiri anábì mọ̀ sí subhanallah yóò rà anábì dé inú ilé tí má sọ kí ni wọ́n kí èmi àti yín àti yín sílẹ̀ ìmọ̀lẹ́wọ̀n ẹjọ́ ẹ̀ṣọ́ fún yín kí ni àbẹ́yìn wọn dénú lé àjà ni àbẹ́ sọ̀rọ̀ láàrín àtúwà nílé káàdà ti khidmat ahli àwọn bá ti nǹkan lólé abẹ́ tó wí abẹ́ ti kìnìkan wọ́n fẹ́ fọ kìnìkan alẹ́bí mọ̀ fọ gbogbo ẹ̀yìn lè dìbẹ̀ ẹ̀yìn gbọ́dọ̀ lánàá ọlẹ́dí lánàá yìí o àwọn àbúrò aláwọ̀ àbúrò ẹ̀ ẹ̀jẹ̀ fọ́ ìbẹ́fọ́ ìyàwó yìí ni ẹ̀jẹ̀ mọ̀nà káyé

bí wọn bá wọn sọ fúláwà tí ó ṣe ní búrẹ́d yóò wà máa pín lọ́lé kálukú ya aisha kẹrì yóò lọ èèyàn náà kẹrì ẹ̀yà ìwọlé yóò pín fún bọ́lẹ̀ kọ̀ọ̀kan àwọn ètò ìgbò ní ìmọ̀ anábì mọ̀kí aisha pé dáṣe lè pa oúnjẹ máa léra wọn níjọ aisha ń bẹ lọ́mọdé dáadáa tá à ń sí ìdàgbà anábì sọ̀rọ̀ láàrín àtúwà aisha yìí sáré aisha mú ìyànà ní oṣù síwájú gbé tó tán ìgbó wá ti ṣe bí ẹ̀kọ́ ànábì ẹja tó sáré gidi jọ́nà óyá nígbà tí ó sà ànábì náà bá là á mọ́lẹ̀ ànábì tó ha bá ìjà ká tó wá wà ní ẹ̀ o tó mọ́ ẹ̀kọ́ wa ló tọ̀pọ̀ wíìlì ọ̀ wíìlì ni àjọgbá kí ni drọ́ ṣé gbogbo orí yìí náà ó ń ṣòpá so àwọn nǹkan ìyá àní mọ́ sáwọn obìnrin tábà ti ń bá sọ̀rọ̀ táàrin ọmọ ìdúmọ̀ gbogbo àtàrin ìdúmọ̀ gbogbo àláàrin ìhò náà yóò bọ́ sí kara òun náà kan tí kò yẹ kó mú òun mú gbogbo táwọn wí gbogbo alóbá rí o gbogbo wa ni o ó tẹ́ nígbà bá fẹ́ lò gbé ta ìlọ́kọ̀ láyà tó dùn tó láàrin ẹja lọ ẹja bí àdínẹ́gbà Muhammad sọlá àkọlá ẹja ṣe róòlù mùdẹ́ẹ̀ ẹlẹ́bọ̀ bá nàbí anẹ́bẹ̀ta ìyàwó rẹ̀ náà sí mọ̀ ń já kẹlẹ́bà mọ̀ torí ká mọ̀ jàyẹ naturally àdámọ́ wa ní anábí àjá ìfàṣ ẹjọ́ tí ìyàwó ọmọ

àwúrà àmọ́ ń jà ń gbà mí látàárọ̀ tá àrí dájúdáwà àmọ́gbà jùdálẹ̀ àti ìparí ìyàlẹ̀ yìí náà àà anábìyàn ní ọkọ̀ kí ni ọkọ̀ wa ni anábì àti ẹlọ àìsàn ọjọ́ ọlá àmì àmọ́ ti fẹ́ràn ara wọn tó ọ̀rọ̀ àmọ́ ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ táyà náà gbé ìjọsọ fún yẹn ẹ̀rọ ní kò lè rí ọ̀rọ̀ tí wọ́n dọ̀mọ́ sọ kódà wọn níjọ́ kan wọ́n ti sọ̀rọ̀ nínú ilé tó ń yàrá àìsàn àti lòkè

àbá oṣù mẹ́ta yóò máa ranjú lé òní bẹ́ẹ̀ náà wọ́n làwọn obìnrin wa náà káwọn náà lè kẹ́kọ̀ọ́ púpọ̀ lọ́dọ̀ àwọn ìyàwó àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ìwọ obìnrin mọ́jẹ́ kí ní kan tù lọ́dọ̀ ẹ tó ní fọ́kọ́ ẹ mọ́jẹ́ kí ní kan kù mọ́jẹ́ kí ní kan báyìí point one percent mọ́jẹ́ kù nínú submission bí ọ̀pọ̀ fọ́kọ́ ẹ̀ ó gbọ́dọ̀ wà submit hundred percent sọrí tí percentage díẹ̀ bá ti dínkù báyìí gbàgbé ẹ̀ ó máa affect bó ṣe yẹ kọ́kọ́ ẹ̀ náà fi fẹ́ hàn sí ẹ̀ tó bá ti gbọ́kọ́ ti sọ kí nígbà wọ́n gbàgbé sọ pé eléyìí ni ò ní ṣe gbàgbé ẹ̀ ó gbọ́dọ̀ ó máa ní negative effect lára kí ni lára ọkọ̀ yìí wàláì sínú ànábì kún fẹ́ kọ̀ púpọ̀ sọ̀rọ̀ láàárọ̀ pọ̀ àwọn obìnrin wa lóòjọ àwọn kí ni wọ́n jọ àwọn ìyàwó àdìyàwó àbá ní tìyẹn ṣe tó ti sẹ́mẹ́lẹ́dì ní wá gbanú ayé àwọn tó padà jẹ́ táwọn obìnrin nìyẹn àwọn fẹ́mílẹ́dì ọlọ́run ní já sàpákó wọn o àwọn ìyàwó wa òṣèré tìmì lọ́dọ̀ wọn wọ́n ti pọ̀ ó kódà wọ́n ti wà nú àwọn oníjìlbá wọ́n ti wà nú àwọn onílẹ̀kọ̀ọ́ ṣèpè fẹ́mílẹ́sì sáwọn ni owó tó wá mọ fi ẹ̀rí yóò tún mọ bí ṣe fẹ́mílẹ́sì àgbákò lọ́mọdé àgbé tí wọ́n mọ̀ láwọn ń jáde àgbélà fún ẹ̀tọ́ obìnrin ọlọ́run ní jáde àrùn ọ̀run wọn ọlọ́run jẹ́ ọdún wọ́n sì mọ̀ lọ́dọ̀ wa ṣò gbogbo àwọn obìnrin wa náà kan lọ sí ilẹ̀ lọ dẹ́ni àwọn obìnrin wa náà lọ kẹ́kọ̀ọ́ kan tí wà tọkọ ẹjọ́ ní nǹkan kọ́ máa rojọ́ 1974 tí kìnnìkan wá ṣẹlẹ̀ Eh, ìgbà tí mo wá wọlé ní 1974 ẹ̀ẹ́dọ̀dẹ̀ eh, ọkọ̀ ti fẹ́ kàn mọ́ mi lójú ni ah, ọwọ́ àwọn olójó yìí láti 1974 di 2022 àríbá ah, lábíà ló ń lébà o ìjàdá ti jà láti 1920 ọdún wọn sọ̀rọ̀ jàun ní 2020 ní 2023 ṣe ìgbésẹ̀ yóò tọ́ bá wọn àwọn obìnrin tí wọ́n dẹ́ńtà lọ ọ̀rọ̀ tẹ bá ti fà pọ̀lọ́pọ̀ ìyẹn ti lọ ìmí tó bá délẹ̀ ó ní ẹ́ẹ́ eh, ẹ discourse mi ẹ̀dẹ̀ sọ ẹ̀dẹ̀ parí ẹ̀ ọ̀dà kò ọlọ́wọ́. okay i regret our husband don't remember that part of the sunnah of the prophet o oh. i mean, the romantic side of the prophet muhammad sallallahu alaihi wasallam please help us always remind them o oh. ẹ̀yin obìnrin kan á remind ẹ̀yin náà o oh. ẹ̀rọ àwọn ọkọ àwọn òwò wọn àmọ́ aspect ìgbẹ̀yẹn mọ́ wọn àmọ́ wọ́n ti kí lágbègbè mọ́ ẹ̀yin obìnrin náà ẹ̀yin náà wá bẹ́ẹ̀ kì í ọkùnrin kan náà tó wá fún ọ létí And but when it comes to sunnah of marrying second wife, your gender don't remember that part you. Uh, ọlọ́run tún gbogbo wa ṣe. Ẹ̀ṣẹ́ wá rí àwọn ìyàwó ànábì náà, àwọn ilé ìpèkè yìí jẹ́rọ ànábì náà bá fẹ́ mú obìnrin mi. Kì í wú àwọn náà tá ànábì ṣe gíní. Àwọn náà máa ń fẹ́ obìnrin rẹ̀ ní natural ìbáṣepọ̀ obìnrin. Obìnrin fẹ́ pé èmi ni mo lọ́kọ mi. èmi nìkan ni mo ní bá fi ẹ̀ kó ọlọ́nkú sànù ọ̀rọ̀ ẹjẹ́ àwọn bá àwọn ìyàwó wa lọ ọlọ́nkú tó àyà ìyàwó wa lọ The Guidance Facebook page. Follow, like, and share.